post ẹ̀ ní àárín bíi last week àbí week lórí whatsapp àfẹ́ kí wọ́n bá wa fẹnubà náà tó ti ní pé pẹ̀lú alislam wàlẹ̀ àdá òun náà ní píka apá ẹran àkíkọ̀ ká wá péyàn wá bá wa jẹ́ kódà ara àwọn tó dá kó dẹ̀ mẹ́rin wá tó rẹ̀ sọ dáadáa àfẹ́kẹ́ tó bá wa fẹnu àṣà kí ni àṣà ní ṣe láàárín àápẹ̀ẹ̀rẹ̀ àkíkọ̀ àfẹ́jẹ́ ó di méjì bákan náà kíní kan ń bẹ tí àwọn àwọn ìyá wa máa ń ṣe tó dá sí pé àwa tá a jẹ́ obìnrin a fẹ́ da nǹkan yẹn nù wàá fẹ́ káwọn sáàlù tún gbà wá nímọ̀ràn ní orí ẹ̀ bíi méjì bóyá ẹnìkan bímọ àbí wọ́n ṣe nǹkan tí Islam náà fara mọ́ nínú ìdílé kan wọ́n wàá ní káwọn obìnrin tán jẹ́ ìyàwó ilé kí wọ́n wá dáná àbí kí wọ́n wá ṣe nǹkan tí wọ́n máa ń pè ní òde olórogún àwọn àwọn ádìyà kan ti ta pípé lò mi ò lòdò olórogún tẹ̀ bá ti lè gbé lópò ẹ filẹ̀ mi ò ṣe yẹn ẹ kí ilé ẹlẹ́bà àgbà àwọn obìnrin wa nímọ̀ràn lórí ilé ṣé ká aná mọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni àbíbò ni tó lè lè dálẹ̀ gan ní ìpalára fún ẹ̀sìn tí agbédání bákan náà téèyàn bá bímọ wọ́n máa sọ pé wọ́n lọ gba ọlọ́mọ àwọn yorùbá gbé kínní kalẹ̀ pé ìyáálé rẹ bímọ àbíyàwó rẹ bímọ wà lọ́mọ ẹ̀pù ẹ̀ bóyá o bá dáná o bá fọṣọ o bá ṣe gbá àwọn tá a jẹ́ lẹ́sìn ti ń kọ́ èmi ò lè gbẹ́ nìkan lọ́lọ́mọ ohun tó bá ti lè ṣe kíní kan ṣe kíní kan ẹjọ́ kílẹ̀ tún lè gbà wá nímọ̀ràn láti lè jàǹfààní fún bóyá tí ó lè ìpalára tó lè mú wá fẹ́sìn àbáǹfààní tó lè mú wá fún ẹ̀sìn yìí wọ́n ní gbogbo wọn náà sì ni wọ́n nídìí ẹ̀. na àkọ́kọ́ kó lóyún kó tó ṣe kíni kó tó wá ṣèyàwó eléyìí gan kìí sàtàtàn àbáwá gan mọ̀ lágbọ̀yé tèmi náà o àti lágbọ̀yé nìkọ̀ọ̀kan wa eléyìí ìròrí tí sẹ̀sẹ̀ ń já wá ni torí pé ń ta àmọ̀ gan ni pé ọkùnrin àtobìnrin láyé lọ́n bàbá wa gan ẹ mọ ní alárìnà láàrin kíni láàrin wọn ni wọn yìí mọra wọn eléyìí tako ìntàmọ̀ nínú àṣà yorùbá gan àwọn àṣà tuntun míì tó dẹ̀ fẹ́ mọ jáde ni táàsì gbọdọ̀ fún nẹ́sì ìyẹn pé kẹ́sì tó dé gan wọ́n èyí sábà ṣe bẹ́ẹ̀ wọ́n èyí tí ẹ ṣe ilé àdúpẹ́ ọmọ fún wa bá ń lé ṣùgbọ́n ilé kó lóyún náà kó tó ṣe kẹ́ wá ní ẹ̀fẹ́ ra yín àwọn oyún tó wá ní ń nínú àgbọ́yé náà tẹ sọ oyún tó ní ṣé ó náà ló padà fẹ́fẹ́ kí ló tí ò kọ́ fẹ́ náà kó wá lóyún oyún tó ní ta ló ní iyún iyún tí ó sí èméjì inú àsàtẹ́yìn gan bá bọ̀ káti ẹ̀mọ́ ti lo ẹ̀sìn inú àsàtẹ́yìn gan bá bọ̀ kò bá mu àfitẹ́wátẹ̀ tó fẹ́ sọ ìsọ pé ní tí lórí bá padà kó jọlé lórí ṣùgbọ́n léyìí ọlọ́run ní jẹ́ orinlẹ̀ gbèlè kónú apadà di àṣà ìtàkùn padà pé látà ní pé ó gbé máa ṣe nú ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ń so ní sókí ni pé irú ọmọ bẹ́ẹ̀ kò tí ì lọ́kọ́ tẹ́ni ẹ bá fẹ́ lójú ẹ̀sìn òun kọ́ ló lọ́mọ tó bí wọn ni òun náà ló ṣe kíní kan ta ló fún yọ̀ǹda àbá ẹ̀ ló ní kó lọ fún lóyún ṣé àbá rẹ bá ní àbá rẹ ló fún yọ̀ǹda pé ní kó fẹ́ ó ṣàdúrà tó wá àhán èyí ń lọ báwọn káìpé pé ìyàwó ni pé ẹ̀kẹ́ tí ìṣòde èyí ń lọ báwọn gbẹ́gbẹ́ àbá rẹ̀ kàn ní ẹ̀ eh, tó bá lóyún tó ọmọ ètí mọ̀ kọfẹ́ lọ́kọ̀ ìjọ tó bá gbóyún wa mú tó ọ̀wọ̀n ìyíhùn òun kọ́ lọmọ tí a bá lò lónìí á ní sí wọ́n lọ fún yọ̀ǹda àìpé ìyẹn ò kíni tí ó lọ ni ìsìnà là ń pèlè ẹlẹ́ẹ̀kejì ó ní ẹran àkíkọ̀ta pa tí í ẹran ẹ̀kọ́ mọ́ wọ́n ní ojú táwọn àfáà fi wo ọ̀nà tó pọ̀ ní nípa wípé ní sábà pẹran yìí ẹran ìjọsìn ni tá a sì fẹ́ ká fún yàn jẹ kó máa jẹ́ sọ́dá pọ̀ fún wọn kagbọ̀ye o ẹran kó máa tá a pa ẹran ìjọsìn ni tá a fẹ́ ká fáwọn yàn jẹ kó máa jẹ́ kíni fún wọn sọ́dá pọ̀ kánà àmọ́ ká ọlọ́wọ́ mọ́ ọlọ́dàmọ́ sí awa wonú ẹ̀ rí bó láti fún yẹn jẹ́ o ọdún lè sọ bá ti fún yẹn lẹ́nà kó mọ́ jẹ́ ẹ́ àárí bá ti ṣe kíní bá ti ṣe ẹ̀rẹ̀ léyà bó láti fún yẹn léyà jẹ́ <laughs> ẹ̀rẹ́ abádá sí mẹ́ta bó láwàá ṣe tẹ́rí ìbéèrè yìí làwọn kan mú léèní láti fi wọn dárò jùlẹ̀ àmì ni ara ẹni tó mú irú tí àwọn afáwà yìí sọ pé bá ti ń sọ ẹran iléyá náà lòun náà ara ìpé bóun náà ti ní apin ẹran iléyá táà lè sọ bá ti ní apin ẹran iléyá bóun láti pin bóun láti wá pin ẹ́ aha ni láti àádá ah, méjì yẹn nẹ́sù wo ló ní kí a ń tún ti má se ń kọ́ lẹ́nà ká sọ pé bá ti sẹ̀rẹ̀ lé àǹgá àtúrẹ́ rí fún tí bá se ń kọ́ tí má pẹ̀rẹ̀ lé onídíkalẹ̀ mú pé mọ́là pé bá ń se súyà bí mo ti fẹ́ fáwọn èèyàn jẹnu kí ló ní kí mọ́ fún wọn jẹ bẹ́ tí bá dín kọ́ tí mọ́ ti bá wọn dín kalẹ̀ tí bá ti sínú lẹ́lọ́n tí máa ń fún wọn kọ́ òkè hàn tí wàá fún gẹ́gẹ́ tí bá pè wọ́n wá lè mi kan wá jẹ́ ń kọ́ mo láwọn rẹ tó pọ̀ èmi ká ti wá jẹ náà ni gbogbo bá wá mi wá lábá ń jẹ ẹran lábá jẹ gbogbo ẹ̀ tán mo fún yẹn jẹ àbí fún yẹn jẹ tí bá ti fún wọn tuntun kọ́ sẹ́ni tí ò bá sí tó dé bá ẹja mọ́ múra lè kókókó ẹni pé ẹ kíní kan tó bá ti pèyàn àtàwé òpè yẹn sí but tí wọ́n náà gbà pé yẹn ní ká fún yẹn jẹ tí a rí ká fún yẹn jẹ yóò wá ti fẹ́ mọ lè mọ́ wọn lọ́wọ́ ń sì pé tó ní wọ́n gbà pé wọ́n ní ká fún yẹn jẹ ẹ̀hún ní ò lè ṣàlàyé bá ṣe fún yẹn wá padà ẹ̀mọ́ tó padà ń sọ́ sí nígbà táwọn fi ti dákẹ́ lórí ẹ̀wọ̀n akẹ́kọ̀ọ́ sílé wa mọ jẹ́ náà ni ẹ̀ tí ìgbọ́ yẹn lẹ́nu ọmọ jàbátá ìtọ́jú dúkẹ́ dúólé lórí wọ́n sì pé wà so ẹ̀sìn dákẹ́ lórí eléyìí gbogbo ọ̀nà tó bá dílé fún èèyàn jẹyẹ ló bá tó pé ní ẹnu àfá gan látàyè síwájú lẹ́nu òkò lórí ọ̀rọ̀ kan elmam malik wọ́n sọ náà rọrùn kẹpa èmi ò kàn fẹ́ di fáàrí kí ọ̀nà tí òfin ní di fáàrí àwọn alimam ibn qayyim sọnù tó fatul mọ̀dúrí tí wọn àwọn gbà pé ní kọ́ọ̀tẹ̀ àwọn fòkọ́rá pàápàá jùlọ tó bá tún lè bá wọn ṣe yóò tún ṣe kí ni yóò tún fi da ọ̀sẹ̀ ọ̀tún tó jẹun sí so ní tàbí sọ̀bọ̀ ni ó wà délé ní fínkálukú lẹ̀kún sí inú àṣà tí wọ́n ń bí ọwá pé èèyàn ti ká jẹ lọ àwọn lárúbá bọ̀ sí ìrìnwó sọ̀kọ́ tó rí wọn kán máa lọ níbo là ń lọ à ń lọ kó mọ́ ó wọn láàrin tí wọ́n tán dùn orí ẹ̀ so orí ẹ̀ lọ́dọ̀ tí wọ́n bóyá yàwó nǹkan ẹ̀hẹ́ so ọ ló gbé pé ìkan ló gbọdọ̀ jẹ́ pàtó alùmíìmí tẹ́sí ní ká ṣe ni pé ẹran yìí fáwọn èèyàn jẹ ẹ̀yọ̀ àkójẹ́ sọ́dákọ̀ gbogbo ọ̀nà tó bá lè fún èèyàn jẹ ọtí ṣe tọ́lọ ní kọ́ ṣẹnu ṣe léyìí ó ní àwọn àfáàbẹ̀ pé ní àwo àṣàlù kan náà àlèbíṣe kò sí tí ó burú ní níbẹ̀ wọláwọ àlàm bákan náà òde olórogún àkọ́kọ́ gẹ́gẹ́ igi kan Kedagoshi. Nam, tábàgbọ́ iye a mọ̀ pé àájọ máa ṣe náà ni, àájọ máa ran alọ́ lórí Ṣùgbọ́n ìranra wa lọ́wọ́ yìí mo fẹ́ ká fi ẹ̀sìn ṣèpínlẹ̀ rẹ̀ kó má jẹ́ àṣà láàfin ní wọn náà pírọ́blẹ́mù kan. Ọlọ́run ta lórí iṣẹ́ ìjọsìn fọ́lọ́n iṣẹ́ eré àti páyọ̀ ọlọ́n wà látà áwánú alàlì ìsinmi wà lọ́dìwàn ẹ máa ràn án lórí ẹ̀ṣẹ̀ àti kọjá àlà ẹ lágbájá sọ fún rẹ o pé bàbá kíní tán ọ̀la ni àbí ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ogójì ọjọ́ wọn bónú ya ti tètè débẹ̀ o ò ní ràn wọ́n lọ lórí yìí ẹ̀sìn ní amọ́sàsà ni ẹ̀sìn kọ́ kódẹ̀ lómi gbà pé ẹ̀ẹ̀kan ní jẹun bẹ́ẹ̀ ní tẹ̀bọ́ ń ẹ̀ àní jẹun nìkan kọ́ àní débẹ̀ ni èyí tí ò tọ́nu èyí tó wá tọ́ ń kọ́ èyí tó tọ́ náà a gbọ́dọ̀ fojú ẹ̀sìn wo torí pé ní inú àṣà yorùbá àwọn máa ń mú kí ní ẹ̀rí wà pé náà sùn kan lóde pé ọ̀sá gbọ́dọ̀ wà ń bẹ̀ kíní kan kódà ọgbọ́dọ̀ wá dánẹ́lẹ̀ ọgbọ́dọ̀ sùn bẹ̀ ni ààrẹ ń bẹ́ pé yàrá kan náà lọ ọkọ ẹnìyàn wà ń lé wọn nítorí pé oníyàwó kékeré ó gbọ́dọ̀ lọ sùn bẹ̀ ó sì wá di agidi tó bá ìran lọ́wọ́ tí ẹ̀sìn pé lẹ́yìn náà tó bá tún jẹ́ bí ọ̀tún fẹ́ bí kún àwọn àgbẹ̀ níwọ̀n tún wọ́n sí ìran rẹ̀ ní lọ́wọ́ tààsọ̀ yìí ẹran ti pé bó ṣe jẹ́ ọkọ rẹ̀ náà wá ní kí kíyàwó kó lọ sọdún nílùú òkè pẹ̀lú mọ̀mọ́ òun àwọn ológun wá ní ìlú yẹn àwọn òun náà pé kó lọ lú ẹni tó fẹ́ sòdè ń kó fi ibi tọkọ rẹ̀ ní ó lọ́lẹ̀ yóò bá tún dìjà pé àwọn pàṣẹ fún oṣù tọkọ rẹ̀ ẹ̀dàkùn bàbá rẹ̀ tó bí pàṣẹ tọkọ ọkọ ní òkọ̀kọ́ sí ni so irú yẹn sì ń tẹ́ pẹ̀lú ogun ó takọ kíni ó takẹ̀sìn yẹn láti kéèkéé ṣe dú ọ̀dá yàfẹ́ ẹ̀ so yẹn náà mọ́ tó tọ́tọ́ bá rìn fíwọ́n náà mọ́ tó tọ́ wọ́n náà gbọ́dọ̀ dánù pátápátá tọ́rọ gbọ́dọ̀ bá ẹbí ṣe tó ń pọ̀ tọ́ ń pèsè túláàsì ní káì pèsè stakin ló bímọ yìí ó yẹ pé di ojúmọ̀ lọ́mọ lọlé wọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn náà máa ń ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin wa fáìn kì í ti túláàsì pé bẹ́ẹ̀ sì bá ti gbé wá tí wọ́n náà mọ̀ kó tọ́ tó bá fẹ́ lọ jù láwọn mọ̀ ó ti pọ̀jù bí wá sùn bẹ̀ òun ló gbọ́dọ̀ sí gbogbo iṣẹ́ báyìí òun ló gbọ́dọ̀ kan òun ló gbọ́dọ̀ mọ́ gbá ní kíní kan kódà kára tiẹ̀ náà mọ́ lé lásìkò òun ìyàwó kéke gbàtẹ́ni ẹ ti bímọ òun ló gbọ́dọ̀ mọ́ ló gbọ́dọ̀ mọ́ lọ rárá o lẹ́yìn kò sí nǹkan kan tó lọ́dẹ pé lágbàáyé mi lágbèjà ń kó dáná a gbọ́dọ̀ ní ní ojú ẹ̀sìn pé ẹ̀sìn ní ká ran ara lọ́wọ́ mọ́ kò ní ní rí compulsory pé wíwà pé yóò ṣe kí ni ti ń ṣẹlọ ojú táyẹn fi ń hun yorùbá nu so ìwọ́ tó fẹ́ takọ pé olórogún ló kò sí kíníkà pé kíníkà tó dé nẹ́sù orogún ṣùgbọ́n tó bá wọn pé àárín tó yẹ kí n ṣe sí nínú ẹbí ni wọ́n náà gbọ́dọ̀ ṣe síbẹ̀ tó rán sí láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ so ẹ̀yìn tẹ́yìn náà wá tún mú ẹ̀ náà tó gbọ́dọ̀ wá mú lé jù tẹ́wàá mú ní wàkúrà pé nẹ́sù ni àtẹ́tẹ́ bá pa tó bá fẹ́ rí di jòkó ńlé yìí kódà ẹlòmí gbà pé òun náà yàn láì ní ẹlẹ́tọ̀ rẹ̀ àwọn oníkò tuntun kí ló kàn pẹ̀lú ẹlẹ́tọ̀ nítorí mọ̀ sọ náà ni pé kò bá kíni ṣe kò fọ́rọ̀ gbèsè torí pé nípìnlẹ̀ náà àwọn òfojú ṣẹ̀rí àwò iná pé ní àti kíní kejì wa àtòrógún àti wọ́tọ́ fẹ́ bọ́n ṣe náà gbọ́dọ̀ fojú kíní wo ojú ẹ̀sìn wo tẹ́sìn bá fọwọ́ sí òníkà ṣe tẹ́sìn bá fọwọ́ sí tágbára wá sì ká so tẹ́sìn fọwọ́ sí tágbára sì ká ní ká ṣe tẹ́sìn bá fọwọ́ sí àní ṣe kó làbágbára wá ká ẹ̀rí ṣùgbọ́n yẹ pé ní ẹni tí agbára ti ẹ̀ka nǹkan lásìkò ó yẹ kó wá ṣùgbọ́n òní wá pé lágbájá níyàwó kékeré náà ìyẹn pé kí ní ẹ̀tí kò pé ó yẹ kó wá kó dídí kan kọ̀ǹfọ́sì lọ́rùn ẹ̀ ó sì jòkó kalé ó yẹ pé ya bóyá ara tiẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ bóyá ẹ bóyá kò tó fi wá ni ẹ pé yẹn ti ń di ó ti ń da gidi irú yẹn ẹ̀sìn agba ọlọ́mọ sọ kọ́dà bí ẹlòmíì gan ó yẹ pé ní òun góòrí pé ìnáwó náà ń kó bá àwọn ìtàn nífẹ̀ẹ́ ṣe yóò ń gẹ́lẹ́ dé kíní ó lè dá ṣe àwọn amúnásù tún láti pé gan lọ́mọ hmm. iṣẹ́ ìjọsìn ni ìwọ́ tó díjé alíbí ọdún márùn gan tó bá rí pé ìwọ lọ ráyè tí tí wọn náà lọ́njọ́ kan bọ́tẹ́ nìkan lẹ́rù òun gbọ́dọ̀ mọ́ lọ kódà kẹ́yìn ráyè kó mọ́ lé kíní kó mọ́ ráyè kódà kó níṣẹ́ kan ti ń ṣe bóyá ń tíṣì ń bì kan tí ò gbọ́dọ̀ pàṣẹ jẹ́ ní yóò yà fi sukú rẹ̀ lẹ̀ ni o òun ó kù tí ó mọ́ lọ sí kíní tó mọ́ lọ gbọ́ lọ́mọ ẹgbẹ́ ó ti di kó ibi tá ti mú lọ́yẹ́ tí ń le jù lẹ́yìn náà sí kí ní ó sọ déwọ̀ fún wọn kí wọ́n náà mọ́ sí kí ni kọ mọ́ ràn ọmọ ìyá rẹ lọ́wọ́ tó ní ẹnìkan ló gbọ́dọ̀ jẹ́ tẹ́ni ò bá ráyè ńkọ́ ibi tá àṣejù ti ń wọnú àwọn àṣàyẹnu ká bára wa ṣe kọ́ ló ní àṣejù yẹn bí kò sí pé bá a ṣe ń pìrìsẹ́ǹtì ẹ̀ láàrin ara wa wàláwà àlà. jazakumullahu bá sàwọn ṣèkò alẹ́sàn ní lẹ́yìn bóyá ti ṣe akúdùn ní nọ́mà àwa lọ tẹ̀lé ya, àbí abẹ́lẹ̀ ibìkan fún akéde nísìnyí ọ̀hún nígbà èyí tá a kó bàbá kó yà kó gbogbo èrò dání. àwọn fẹ́ àwọn adé ọkọ wa fẹ́ wọlé àwọn orogún lé ẹ̀wà ní ẹ̀mí wọlé ẹ̀ kọ̀ọ̀kan fowó lẹ́nà. ṣé àwọn pé léèrè ìtàbá wá di ẹ̀ mẹ́sàn ni kò sí nínú ẹ̀sìn wa ẹgbẹ̀ ojú òní sáàmù fi wé ṣé ká fún wọn lówó àbí kí ni ká ṣe. àkọ́kọ́ ká tó fún wọn lówó káwọn obìnrin náà lọ lẹ́kọ̀ọ́ kámọ́ sọ̀rọ̀ adátọrọ jẹ́ ẹ lọ bí ìyàwó mi wọ́n lé ní kí ni ẹ̀yà fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ṣe wá sí o tábà tí ìrírí kan àwọn àwọn obìnrin kan tó náà lásà kọ́ jáde láàrin ẹ̀gẹ́ tó fi tiẹ̀ ni káwọn nínú fámìlì wa ìyá kí n tó bá wà lóde àròwó gbà àti mọ́ onímọ̀ ń jà ìwọ lọ́wọ́ ń adab ó máa ń wà pẹ̀lú pẹ̀lẹ́ nìkan wá jáde wọ́n kí àwa kìnnìkan wọ́n tó wá mẹ́lòmí mú rẹ́ni tó yẹ pé ní subhanallah wọ́n sì lọ mú himaru sista wọ́n sì lọ fóbìnrin tí è wọ́ láti rówó gbà pẹ̀sẹ̀ bí ruyin ni wọ́n sì mú fóbìnrin tí wọ́ náà tó máa ń ṣíra lẹ̀ èmi kí ló rò pé sísá nígbà tó wà tó ti kọ̀ àwọn amúyàwó yọ̀bọ̀n ìyàwó nìkan ni a à àyàn wọn sọ pé yóò dákọ̀ bẹ́ẹ̀ nìkan ní ìmọ̀rù sísá iná lọ múnulẹ̀ ó sì dákọ̀ bó ní ogójú ló sùfánàlà délẹ̀ ẹni tí ẹ lò pé àwọn náà tàbí pé à ń fìyàwó yín pa àwọn orí bàtà bá ro wọn kan mẹ́nìkan tí ó jẹ́ fíkì wa nítorí kíni tó yẹ pé nínú àṣà wa káṣí dáadáa kúrán sọ pé ànábì sọ pé ní tàhádù tàhábù ẹ mọ̀ bùrọ̀ yín lẹ́bùn yóò jẹ́ kẹ́ mọ́ ẹ nífẹ̀ẹ́ ara yín. àtọ́bá fi nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ ń gbà ìpẹ́ra ẹ̀kàn bù kódà kó jẹ́ kókùnrin kan ní ó lọ àwọn obìnrin inú lé wa èyí ò bá sì lápẹ́lẹ́ gan ẹ̀pẹ́ náà náà bá yẹn tọ́jú ọmọ ètè ètè kíní tè dàgbà ṣùgbọ́n kí wọ́n ká sáré kọ́ àṣàyà gántà sáárín yẹn kọ́ lọ fẹ́ gbowó owó obìnrin ọ̀ntà sọ́lẹ̀ eléyìí ò bá mu so ẹ̀yìn lè mọ́ lásà ni àṣàtẹ́sìn ò fẹ́ ni àwọn ọkùnrin náà ni wọ́n tíyàwó rẹ̀ bá ń sàbúrò ń gò sí ìwọ náà gbà kẹ́gbéyàwó rẹ̀ pápẹ́ ẹsọ fún bàbá kan pọ̀tọ̀ àwọn tẹ́ fún lọ́mọ àyàwó ilé àánà ṣe kíní ayọ̀ sí wọn o simple àbíkẹ́ ẹdóde ká ní à ń lọlé o ẹfún alówó mọ́tò ẹnìkú máa gbé kíní káàkiri wọ́n wá ní àṣà ẹni tó bá jẹ́ tíṣà wọ́n wà pé láàrin ọkùnrin òun ti ẹ̀ léṣe ó ní ó fẹ́ délé olórogún irú ni ìwọ lọ ti dàrú tẹ́lẹ̀ ní tẹ́ẹ̀bá fẹ́sìn tó bá ti jòkó ìrìnàrẹ́ jòkó ẹ̀lẹ́ ọ̀nà jẹ́dọ́bá dáadáa ní ẹ̀sán olóbìnrin káàkiri bá ti tó sí àgbẹ́sìmọ̀ láàrin wọn lọ lẹ́nu yí ni kí ni kí la fẹ́ sọ́ra wa dì nítorí pa fẹ́ sí àṣà kódò wà lè jẹ́ pẹ́ni tó ń ṣe èyàn olówó lọ ṣùgbọ́n kásà yìí mọ́ta parẹ́ kódò lè mọ́ pinnu ẹ̀ ìgbẹ́gbò ní òmọ̀ gbà ilé kò bá mu bàbá nǹkan afẹ́ yọ gbogbo ayọ̀ wa ká mọ́ ta ṣàgẹ̀rẹ̀ sí òfin ẹ̀sìn wàláwà àlà. ọlọ́run ṣàjẹ́ kan lára ọ̀fẹ́ ọ̀pẹ́ ẹ̀rù kí tọ́lá ní ká mọ̀ nìṣó <laughs> sílẹ̀ ó fi ṣú a sì mọ̀ gbádùn àwọn afáwà lọ́nà ọlọ́run sábà ṣàlékún láti fún ọ. a gba ìbéèrè lọ́dọ̀ àwa tí àwa ń jókòó tábà ń wo aago wáǹsì zoro ti fẹ́ súnmọ́ wa tán. ṣùgbọ́n kí a tó gba ìbéèrè àwa tí a wà ní group tán bá sọ fún wa pé ìjókòó iye tó wọ́ọ̀tì ni a ní jiyàn. ṣùgbọ́n a ní òkú tó kú tó jókòó mùsùlùmí ó ti wá dòkú ìjọba bóyá ẹnìkan gbà ló kú ẹ rí i pé ó ti kú olóku ẹja agbékalọ òwe kalọ sí ẹjọ́ ti wà lórí ẹ̀ àbí ọmọ mùsùlùmí kan wọ́n kàn yìnbọn ládùúgbò nìkan bá bà wọ́n sì ń ṣe investigation lórí ta ló pa tó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa oríṣiríṣi bẹ́ẹ̀ wọn náà ti mọ tí ó mọ ọmọ wa òkú tó ti ní ẹjọ́ nú tó ẹ̀sẹ̀ máa ṣẹjọ́ lórí ẹ̀ tó di pé wọ́n rìlíìsì ẹ̀ ìjọba ti gba òkú ọ̀rẹ́dì mùsùlùmí sì rí agbọ̀rọ̀ sí òkú wa ní àsìkò wọ́n ní ṣe ìjọba òrìlíìsì òkú ṣé ká fòkú lẹ̀ fún wọn àbí ká ọgọ́rùn-ún alẹ́ dá sí ká fi rí òkú wa gbà láti lè ṣe ẹ̀tọ́ tó yẹ ká ṣe fún gẹ́gẹ́ bí mùsùlùmí. Naam ohun tí àwa náà mọ̀ gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí òun náà ni wípé ní okú mùsùlùmí àìpẹ́ ẹ̀sìn mùsùlùmí àìfòkú ráre mọ́tàtà akọ́kọ̀ mọ́wótó lọ́gbà tó bá ti yé wa yé kẹ́pẹ́ nìyí ti kú òsùtọ́ jẹ́ ládàá fún lọ sí ni náà àwọn afá máa mú àwọn kéèsì kan wá pé àfi tó bá ní àwọn nǹkan kan nínú ẹjọ́ tó ní náà ni pé wọ́n ní bí ẹni tí nǹkan gbá àbí lápèjúwe ó lè má jẹ́ pé ní tí yóò ní kí afiláre wà àtìmẹ́ni tó gbà lẹ́yìn tó wá pé èèyàn náà ló sì gbà tó ti dọ́dọ̀ ìjọba tó ní ta fẹ́ràn pé èèyàn ló gbà àríká pé ikú rẹ̀ ní nkankan tá a fẹ́ fẹ́rifáì bóyá yìí níbọn afẹ́wòrú ọ̀tà kan yọ káwòrú ẹni tó nírú ìbọn àbí nkankan wà tó sá nẹsẹsẹ́tì kí ń lọ lára fúngbà tán fi ṣe nkan náà ni kò gbọdọ̀ pẹ́ ṣùgbọ́n problem tá a mọ́ ní ó ní pé ní àwọn ìjọba náà rí lójú tẹ̀sìn káyí pé lu ẹ̀sìn ni tó bá rí pé nǹkan tí ó gbà káwọn ṣe àwọn investigation kan ní kíákíá ní yàrá ṣe nǹkan náà kódé pé ní mọ́tò gbáyìn ló wá sọ di pé òkú rẹ̀ ó pẹ́ kẹ́ tó sí ẹ̀yìn ìbọn mọ́yàn tó bá ti pé nǹkan báyìí ló ṣe báyìí báyìí báyìí ni investigation tó fẹ́ ríre wọ́n sì tètè lọ sí náà ni ṣùgbọ́n bí ó lè yẹ pé ní láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta ní tí ò bá mu ni ní tí àwa ní láti ṣe pé gbogbo ọ̀nà tá a gbà láti tètè rẹ nìyẹn gbà òun náà láàmú asán láti tètè rí gbà gbogbo ọ̀nà tá a bá lè gbà tí ó sì ní latagídí lọ gbogbo ọ̀nà ẹ̀ làánú gbà torí pé ní òkú mùsùlùmí àìfi falẹ̀ so bóyá àwọn tí wọ́n tún jẹ́ olófin míì àbí tán jẹ́ nínú àwọn ìjọba náà tán gbọ́yé láàmú lọ bá tán fi tètè rìlíìsì òkú ẹnìyẹn láti fún ní ẹ̀tọ́ rẹ̀ wàláwàá number one. tí àbí tọ́jẹ́ ìtọ́ jẹ́ jásí ìtọ́wá pa tán á rí pé mùsùlùmí ni wọ́n gbà á pọ̀ pẹ̀lọ àwọn náà gbọ́dọ̀ sí ni kódà wọ́n jẹ́ pé níwọ̀n lòfin ẹ̀sìn lù yìí tán bá ti gẹ́ẹ̀tì pọ̀ wọn mùsùlùmí ni kan adòfà náà ìjọba náà kan mùsùlùmí lọ sí kíni kan lọ sí subhanallah nílùú òfin ẹ̀sìn gan lápẹjú ní sáwọ́dẹ̀ tó bá gbé kókè ìsan bá pa tọ́wọ́ ẹgbẹ́ mùsùlùmí ni ẹ̀nà kódẹ̀ látò kírun sí lára ó ṣe àṣekíní àdá ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ ni ẹ̀ndẹ̀ lọ sí tó ẹgbẹ́ tí ó ṣe mùsùlùmí kan gbé fún àwọn òṣèré bá ṣe máa ń ṣe secret court tí wọ́n bá pa tí ọ̀rọ̀ rẹ̀ bá dìde pọ̀ kúfúrú pẹ̀yẹ́ lọ jù náà àbá lọ bọ́ mọ́bì kan torí pé rẹ̀ nísìn nísìn tí kí ni islam ẹni tán bá wá mọ̀ ayé wa ìyẹn gbogbo ọ̀nà tán náà bá ti kí ni tán bá lè san láti láti mọ̀ ẹ̀sìn táyìn yẹn lò sí tí wọ́n yọjú ìyẹn ló bá pé ní àwọn nǹkan míì nílùú míì through security yẹn lè tètè mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn subhanallah kódà bá súnmọ́ yẹn tán píríǹtì yẹn á lè fi mọ́ gbàgbé pé gbogbo akọ́la ní nínú ìlú wọ́n lè fi mọ́rú èèyàn tí ń jẹ́ tó bá gbé ka rẹ̀ tí bó ṣe kú yẹn náà yóò sóru ẹni tó ṣe kíni lóògbà tó yẹ kó ti wà lọ́dọ̀ ìjọba tẹ́lẹ̀ ṣe ara àwọn àǹfààní tí nǹkan yìí bìrè tẹ́ni náà bá kún lè mọ́rú wọ́n lè identify personality ẹ̀ kíákíá wallahu alam. salamu alaikum. nípa kóbìnrin lóyún kó tó di pé wọ́n ṣe nìkan yẹn tí wọ́n bá tí obìnrin bá lóyún àwọn òbí méjèèjì dẹ̀ mọ̀ pé obìnrin yìí ó ti fẹ́ra kó lóyún wọ́n wá ṣe nìkan yẹn pẹ̀lú oyún náà ṣé irú nìkan yẹn ṣé irú nìkan yẹn ṣé ó wà òkè ni àbí báwo. kò wá òkè àìfẹ́yàn nínú oyún yóò bímọ yẹn náà yóò bí wọn yẹn náà ká tó ṣe kíni ká tó wá fẹ́ nǹkan mímọ̀ ń tẹ̀lẹ̀ ní ilẹ̀ yorùbá ń gbà mí gẹ́gẹ́ bí àṣà bóyá tó ti tọrọ ara wọn ni bóyá tó ti tọrọ ara wọn tán wá fẹ́ra wọn ó wá lóyún wọn ni yóò so yìgì ṣùgbọ́n gbà tó bá bímọ ìyẹn gbogbo àtẹ bá ṣe tìyẹn nítorí pé ẹ ti tọrọ ara wọn kan tó lóyún tẹ́lẹ̀ ìyẹn ò ní tó rọ́ǹgì mbẹ́ mọ̀tẹ́ntẹ́ tọrọ ayé pínlẹ̀ tọ́yìngbà tó lóyún pé ẹ̀jẹ̀ sáré ṣe mọ́ra mọ́ra káwá ọ̀nà se ìlú ìtọ́mọdé ń tọrọ ara wọn bóyá wá lóyún nkankan ó dẹ̀ lè ṣe nìká nínú kíní nínú oyún tẹ́lẹ̀ asúlù nìká káìpá ń ṣe nìká bó ṣe tọ́nú ẹ̀sìn ni obìnrin ó wọlé kó tó ṣe kíní ká tó ṣe nìká rẹ̀ ká tó ṣe afọ̀n ká tó ṣe wà límọ̀ rẹ̀ á ti ṣe o ayọ̀ káìpẹ́ ti tọrọ tẹ́lẹ̀ kò bá ṣẹlẹ̀ nú oyún kò bá kò sí tó ṣùgbọ́n ẹni tẹ́ ti tọrọ ara yín abàdà yóò ti ẹ̀kọ́ bí yẹn náà kẹtò mọ̀ sọ torí pé oyún tẹ́ ń sọ pé torí rẹ̀ ń kọ́ lónìí nínú ẹ̀sìn wàláwàlá. látọ̀dọ̀ àwọn obìnrin oníbèrè béèrè ìbéèrè méjì àkọ́kọ́ ni pé wọ́n pe kinní kan ní bid wọ́n á máa fi ṣe ẹ̀gbà ọrùn gbà mí wọ́n á máa fi dírẹ́sì irun gbà mí. wọ́n ní ọ̀ṣọ́ ọrùn wọ́n ní obìnrin tí ó lo bead láti fi ṣe ọ̀ṣọ́ rẹ̀ láti fi ṣọ̀ṣọ́ nínú ilé fún ọkọ ẹ̀ kó fi dírẹ́sì fún láti fine. ànábìdẹ̀ ní ká máa fi nǹkan kún irun ṣé a lè sọ wípé nǹkan tó ṣe yẹn ó ti fi nǹkan kún irun àbí kò fi nǹkan. tí bídìí bá ṣe irun irun làwọn àfáà sọ ká máa fi kúnrun ká máa fi irun kúnrun àti tí ó bá dàbí irun tẹ́ pé yìí ò ní fi mọ̀ yàtọ̀ láàrin wa àti irun àìkúrò bí ìdí míì tá ń lò lẹ́nu ìsìn kìí ṣe irun tó bá fi sẹ̀sọ́ tí ó sì fihàn sí ẹni tí è ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ kò sí tó burú mẹ́wàá lọ́wọ́lá. tẹ́lẹ̀ wọ́n ní ìyàwó tuntun tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé wọ́n wá ní gbọ́dọ̀ ṣàlù alákòótú wọnú ilé ọkọ̀ ẹ̀ kílẹ̀ lè bá wọn sọ lórí torí pé kò lí pé ó ṣe àlùwàlá fídíà nìyí pé dandan kó ṣe àlùwàlá nígbà tí òun wá wọn mọ́ṣáláṣí kọ́lá mọ́ṣáláṣí gẹ̀ǹgbà mi tí bùkátà bá gbìyànwọ́ ilé wọn mọ́ṣáláṣí láì ṣe àlùwàlá ẹ máa wo ibi táyẹn ka àsàkúndé tí ò bá kírun wọn lẹ́yìn gbà wọn ní rí kẹ̀kẹ́ sọ sí òjò tó wọnú ilé mẹ́gbà kó yẹ kó sàlùwàlá àwọn ọjọ́ yòókù ńkọ́ ilé ìta bá fojú olóòpá òǹgẹ ló fẹ́ sàdá kó tó wọlé kéèsì ọ̀tọ̀nu wọ́n tẹ́ bá ní àlò àlá torí pé ìbéèrè yìí dápọ̀ ẹlòmínì kẹ́ bí àtàní kó bomi sẹ́sẹ̀ ẹlòmínì tẹ́ bá lò àlá la ni ó ṣe tẹ́ bómi ni ibi tẹ́ lómi ti wá bínú ká gbogbo kẹ́lẹ́ yìí máa ń takò ni àbomi ni ká mọ̀ rí báwọn tó bá wò kó sàlò àlá tí ò bá sí àrò yóò mọ̀ sàrà tó bá wọlé lẹ́yìn náà sì yẹn ti ẹ̀dúró náà mi wà nulẹ̀ ńkọ́ nínú bẹtúrúmù ẹ̀wẹ́ alẹ́ fúláàtì nígbàtọ́ ní ó ṣàlọ́lá ń ta ìyàwó tẹ́lẹ̀ ń pẹ́ gbogbo èèyàn pé bọ̀ ṣé láàrin ẹ̀rẹ́ nǹkan tí mo ṣàlọ́lá àbíkọ́ lọ ṣàlọ́lá nílé ọkọ rẹ̀ so eléyìí tí ò sí èméjì àdádálẹ̀ ní wọláwàlá ní tí wọ́n bá fẹ́ ṣe ìsọmọlórúkọ àwọn kan ṣe ìsọmọlórúkọ níjọ́ mẹ́jọ àwọn kan sí ní jọ́méje mo wá fẹ́ jẹ́ kí ẹ bá wa ṣe àyànná yẹn. àyà ó yẹ kí ọ̀rọ̀ wa lórí eléyìí náà nínú ọ̀rọ̀ wa ìsọmọ lórúkọ akọ́ká pé ń kó mọ́ torí pé ìsọmọ lórúkọ òun lè wáyé ká tó bímọ gan pápá ó lè wáyé lọ́jọ́ tá a bímọ ó lè wáyé láàrin ìjọ tá a bímọ síjọ àkíkọ̀ ó wá lè wá lọ́jọ́ àkíkọ̀ tá a pa súnà ọmọ nǹkan níjọ́ méje nǹkan níjọ́ mẹ́jọ ìtò wà nú ẹ̀rí níjọ́ méje anábì ní yọ̀ akọ anil mọ̀lúd yà mọ̀ sàbẹ̀ ẹ̀ṣẹ̀ àmọ̀ pẹ̀rẹ̀ fọmọ tá a bá bí níjọ́ méjọ́ keje tá a bá bí ìdíjọ́ kẹjọ yẹn ọ̀nà méjì ní nǹkan mú ń tọ́yẹ àfá ẹ̀sìn kan sọ ní gbìyànjú tó gbìyànjú ni ṣùgbọ́n tí kò bá ẹ̀rí mu ìkejì táyẹ̀ mú òun ni pé ẹ̀mí ò ti ẹ̀rí láàfẹ́ ẹ̀sìn kan ló sọ àṣà làwọn fi mú so àṣà ilé ìdí ni ó ti takọ̀ ẹ̀rí gẹ́gẹ́ bí guideline tá a ti fúnra lẹ́ẹ̀kan ìwò láwàṣẹ inú méjèèjì báyìí jẹmọ́ tẹ̀sìn jọ́mẹ̀lá máa ṣe kó mọ́ jọ́mẹ̀jẹ ọ̀wá ní dénú fámìlì ká ah, ìwọ lọ́wọ́ dẹbí wa rú àṣerú ẹ̀rí àṣe kíní kan rí jàǹbá làwọn èèyàn wa o ọfẹ́ sì kó mọ́ jọ́mẹ̀jẹ náà lódì kọ́ fẹ́ dẹbí rú torí pé kò sẹ́ni tó ti mọ́tò kan lọ kọ́ra inú ẹbí lẹ́nìkan ra ọ̀fẹ́ dẹbí rú oríire ni kódà ìwọ̀gán fi sàkọ pé èmi mo kọ́kọ́ ra àmì ẹlòmí tó ti gbọjọ keje àti wọn gbọ́ mo gbọ bẹ́ẹ̀ ṣe wí nínú ẹbí wa kò tẹ́ni tó ti ṣe rí kò tó ti ṣe rí kí ló tó fẹ́ kọ́lé tẹ́nì kò tí kọ́ nínú ẹbí tó wàá lè ṣe súnà nẹ́bì tí ẹnìkan ṣe rí tó pé àṣà àṣà ẹ̀mí àfáà súnlẹ̀ ti pọ̀ káàkiri tán ti wá sí wá sí mọ̀tẹ̀lómi yóò tún wá jò kó pẹ́ ah, nínú mọ́ṣáláṣí wa kí wọ́n sì kọ́ mọ̀ kí mọ́ rọrùn ẹni kò tí ì ṣe mọ́ṣáláṣí kó mọ́ rọrùn ẹ̀ẹ́kẹ́rẹ́ ìmọ̀mù sọ́fàánàlá bí kò tó bá gbàdúrà fàkúfà kan yóò fà níwájú mọ́mù àti kíní àtẹ̀yìn mọ́mù kò tẹ́ni tí ó tó bá wà nú àtà ń gbé kọ́ṣọ̀ lárugẹ kó mọ́ bá parẹ́ ẹ̀sìn ń kọ́ ọ̀la àlà. oníbèrè ni afa ẹ dákun ẹ̀yin náà lẹ́kọ́ wa pé ṣàìtọ́n ọlọ́run ọba ṣẹ́bílẹ̀ ó sọ di ẹni ẹ̀kọ́ látara pé kò tẹríba fún anábì adama ó dá ẹ̀yìn náà tún ní a máa ń fún bàbá wa àti ìyá wa àtàwọn tó bá jù wá lọ sábà lò ní dẹnu ẹ̀kọ́ báyìí wọ́n ní ẹ̀bá wọn sọ lórí mi. ayọ̀ ṣé àánú ní dẹnu ẹ̀kọ́ àbí torí pé ọlọ́run ní kí ṣe ṣé wọ́n jẹ́ ta pa láṣẹ àwọn àwọn ti yàtọ̀ èèyàn ẹ̀kejì ni wípé ní arúnà àfátan ní nígbà o lè jẹ́ ètò wà nú ẹ̀sìn tí ọlọ́run padà wá sí kíní tó padà parẹ́ tó wípé tó fi ṣẹ̀sìn lé ní ní tánàbí wa muhammad sassanan tó mú wá àdísẹ́ anẹ́sì fúnra lẹ́ẹ̀kan àdísẹ́ mohamed tí anẹ́bí wa muhammad sassanan tí ó ní tó sọ àyẹ́sì júdà lè áhàdìn káíkó tọ́kí ń pẹ́ nìkan láṣẹ kó forí kan lẹ̀fẹ́ nìkan ní ìbẹ̀rẹ̀ àdísì yẹn gẹ́gẹ́ tọ́sọ̀ tó mọ ìmọ̀ tẹ̀bà fún yàn kí ni ìdájọ́ rẹ̀ anẹ́bì ní káwí kó tọ́ ìtumọ̀ pé kò sí kí ni kò tọ́ la amẹ́rìtù mọ̀rá àtàn obìnrin ìbá kọ́kọ́ pa láṣẹ àǹtẹ́sì júdà lè sáwọ́ jìyà ibi tí wọ́n ọkọ́ tóbi tó lọ́dọ́ lọ́rùn rẹ̀ wọ́n bá ni kó mọ̀ forí bàrẹ̀ gbọ́n kò tọ́ arẹ́nìkan sọ pé kò tọ́ fún gbogbo èèyàn ṣùgbọ́n yẹ ni ọlọ́ni wa fìdí láwọn ọmọ ìjà náà àzúlé mìíràn ra wọn ọlọ́ni kọ́ rẹ̀ ìyẹ́ rẹ̀ kọ́ rẹ̀ ńlẹ̀ fún wọn nítorí wọn gbọ́ níyẹ ni pé kí ni kó tẹ̀rí ba fún wọn rárá kó ń ṣe tẹ́sí ń sọnù. sọ́rí ìtọ́sán tó bá gbọ́ yé bẹ́ẹ̀ ni yóò fi adẹni ẹ̀kọ́ tí ọlọ́run ò fẹ́ sọ́lọ́run ò kódà ká dìde fún ni téèyàn bá ń bọ̀ tí èdè pé ẹ̀dìdé láti wẹ́kọ́mù ẹ̀ ẹlọ pàdé ẹ̀ ẹ̀kàn dúró gangan òun náà wá fi ń ráde fún ìṣẹ́jú márùn-ún ó fi gbogbo tó wà tó wá ń sọ pé lálùbáríkà ẹ̀yẹ ìjòkó ká nínú àṣà ànẹ́bí òfẹ́ ọlọ́run òfẹ́ gbogbo orú nkẹlẹ̀ àbíwọ̀ tíṣà náà kọ́ni tá a fi ń pọ́n wọn lẹ́nu ká ní lè bá a dọ̀gá ká lè bá a di mọ̀álìmù ká lè bá a ti mọ̀ ká dàmù ọ̀gá yín dé ẹ wá dìde ìdílé lẹ́bí kí èyí tí ẹ ní good morning Ni àbẹ́ntẹ́ ní asalamu alékún alam àsálá ọmọrí àbámbìkún ẹwà dúó lọ ẹ̀sìn òfẹ́ gbogbo nǹkan ẹ̀sìn láàfijọ́ torí pé ẹ̀sìn ò ní mú nǹkan wá kó jẹ́ kún láwà fi dẹni ẹ̀kọ́ ọlọ́ni tọ́ mọ́ anzana alékàl Quran lìtẹ́ṣìkọ́ ọlọ́run sọ kùránì kalẹ̀ káwá dẹni ẹ̀kọ́ káwá sórí ibú rárá ilà tẹ̀fikẹ́rọ́tán nímọ̀ yaksa kó lè bá jẹ́rẹ̀ tí kìlọ̀ fún ẹni tó bá fẹ́ páyọ̀ ọlọ́ni ní ṣókí ìtẹ̀bángan ni ó sọ̀yẹ̀ dẹni ẹ̀kọ́ tí ẹ̀dúró ní tó bá mú ẹ̀rí adam àánú wa sọ ẹ̀rí mi fún ọ tó yẹ pé nǹkan yẹn wà nú òfin kọ́nà tó sọ di èèwọ̀ yusuf nígbà tọmọ ya rẹ̀ dé kẹ́nẹ́sẹ̀ fún kẹ́nẹ́sẹ̀ fún yusuf àtàwọn bàbá rẹ̀ àti ya rẹ̀ ẹni rọ̀ ẹ̀tọ́ Ada ashara Kawuka kawkaba ashamsa ahada ashara kawkaba ní gini àwọn ọmọ ya rẹ̀ wàṣámúsà ní bàbá rẹ̀ wà kọ́mọ̀rẹ̀ ní à ráìtù mú ní sáàjìdín náà forí balẹ̀ fún mi wọ́n náà lọ fún mọ́mọ́ rẹ̀ kó mọ́ forí balẹ̀ fún torípa níbi yusufu ìyá tẹ́ lọ́dẹ́ kíní ló forí balẹ̀ fún sọ fún mọ́mọ́ rẹ̀ pé mo ká o pé ìforí kalẹ̀ dá ṣùgbọ́n ìtẹ́ mi kà ní pé ẹ̀yìn lẹ́ mọ́ fi orí balẹ̀ fún mi torípa àbá yusufu forí balẹ̀ fún wọ́n mọ̀ pé tí ò sínú òfin mọ́ni tó bá wà ń bẹ ń gbà wọn sọ́ra ẹ̀rí tí yusufu sọ pé ní ọmọ ẹni kó ṣe fún bàbá ìtaari náà ni pé bàbá ló ṣe kíní ó ṣe fọmọ so n tí ò bá sínú ẹ̀sìn káwọn ọmọ ẹ̀dá pọ̀ mọ́ra wọn wallahu alam. kọ́nà bá sanwó àfáwà lẹ́sàn látara àsìkò àágbàgbére ó dà kó ku méjì àbí mo fẹ́ fi àyà tí ustaz wa mú wa tí àwọn ọ̀dà nǹkan rú mú wa bẹ́ẹ̀ náà òun náà ni waqfu janaaka wàkúd lahuma jẹ́nà rúdùn min rahma ṣe ọ̀rọ̀ ikfir lọ́wọ́ bá lò ó dà ọlọ́wọ́ lò fún abba muhammad sọ̀rọ̀ àṣírà pé wàkúd jẹ́nà kalimani tàbá kẹmínà mọ̀mìnì ikpin jana àwọn ẹgbẹ́ sọ ọlọ́run ní pé kára mímọ̀ tẹ̀lé bá fún àwọn tó tẹ̀lé ni ìtọ́nà sọ ni pé ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọn ìtọ́nà sọ fún àwọn ni pé àwọn òbí wa ṣe kí ni ká ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọn a ní ṣe wọ́n gìrìgìrì gbogbo bọ́tù kí wọ́n ṣe wá tó a ṣe kíni a ṣe wọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọ́n lọ́n bá sọ fọ́nà Muhammad náà pé àwọn tí wọ́n tẹ̀lé ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lú wọn ó dáa túyẹ náà bẹ́ẹ̀ náà kódà ọlọ́run ní kànáà mímọ́ tẹ̀lébà fáwọn mùsùlùmí wọ́n rí pé gbogbo ayé ló pàdé olú ẹ lórí pé rọ́ọ̀lù pa tó bá ti rí bẹ́ẹ̀ ajá sí pé àyà tí wọ́n mú wá yẹn àti wọ́n fi ṣẹ̀dí pé wọ́n ní ká máa dọ̀bálẹ̀ fáwọn òbí wa yẹn àyà tí kò lọ ni kí wọ́n tó bẹ̀rẹ̀ ìbéèrè tí ó kàn announcement kan wá pé ní ìrọ̀lẹ́ yìí ní bákan náà bá ṣe pọ̀ ń bí ilé lásìkò yìí ká tún gbìyànjú ká tún wà ní ìrẹ́pọ̀dùn mosque. ní islam ní ṣe pẹ̀lú ajé pé bí àyàn kíyàn pé ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé o ara ajé jẹun. naam wallahu alam àwọn yorùbá jẹ́ ká mọ̀ pé ajé yẹn òun ṣàkan ló ń jẹ́ bẹ́ẹ̀ káyipé bísínẹ́sì ni a ní ẹ̀kọ́ ọ̀rọ̀ káyipé kákànṣòwò ló ń jẹ́ ajé ni ọ̀rọ̀ rẹ̀ onímọ̀ kò nímọ̀ di pé àwọn yẹn ń fajé búra ìfibúra wọn pé kìí ṣe pọ́rọ̀ òwò ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ṣàkan ni ajé rèé àbí ajé ó ṣe kíni ajé ó wọ ọgbá àbí ajé ó di ìyẹn pé tó nù fún yíyẹn ajé ni ó ṣe kíni ni ó di ó fi hàn pé ní torí pé tí ẹ bá kọ́ ọ̀tọ́ pé ní ajé wíwà pé business no ẹnu ń sà ni tí ẹ bá wọ́n ọtẹ̀ wá mọ̀ ọmọ bí wọ́n náà ti pọ́n sí mọ́ ń lò yẹn ọtí gẹ́ẹ̀tì pé òun sà ló ń jẹ́ bẹ́ẹ̀ tán fi fi ń búra tán fi ń ṣàdúà ẹ̀rí pé ajé ó di ajé ó wọ gbá so eléyìí nítorí kí mùsùlùmí sọ́ra fún ni káìkọ́ fẹ́ sọ́ ṣàdúà sọ pé ẹ máa ta o ẹkú ọ̀rọ̀ ẹkú ọ̀rọ̀ kátàkárà o

lédè àwọn ibùrù oní tó ń jẹ́ ní ọ̀rọ̀ tí ó dá àwọn yẹ̀wúdí wa mọ́ ń lò fánàbí àmọ́mọ́dà sálá lọ́nà fi wá sọ ọ́nà ẹ̀rọ iná yẹ̀yẹ́ ní na ṣe o but o mọ̀ rò pé èyí pé à ń bọ̀ gbọ́rọ̀ rẹ̀ na ń sọ ni bẹ́ẹ̀dẹ̀ ni èébú náà ń lò fún ànàbí ọlọ́bàkọ̀ kí yáyọ sẹ́pẹ́ tí ó kílẹ̀ lọ́rọ̀ padà gbé wọn sí un so kọ́lá bí wọ́n wé pé èmi ò ságbà nǹkan lérò ọ̀rọ̀ nígbà lérò nígbà tó ti ní ìrújú bí kúránì fi kọ́ apẹ́ ìtẹ́ ìkẹba ń lò fún tí dá káwà ṣe kíni ká sá fún tó ọjà ọjà ẹkú owó wa ǹjẹ́ ó dáa tí òkú bá kú tó bá dijọ́ kẹjọ ǹjẹ́ ó dáa tí èèyàn máa jẹun bẹ́ẹ̀ àbí kò dáa. tí èèyàn bá kú tó bá dijọ́ kẹjọ ṣé kéèyàn jẹun bẹ́ẹ̀ ó lálàyé nínú <laughs> ṣébi bá ń pa ó sì rí oní oní ráìsì tó ṣe kíni tó ń kiri lọ ṣùgbọ́n àti máa ń tẹ́ fẹ́ béèrè oníkàmọ́ sòde. So torí pé lápẹjúwé sí èyàn lọ bóyá sọ́kò tí wọ́n ráyè náà lọ lú yẹn ọ̀rí ẹnìkan wá gbóúnjẹ fún ìwà jẹ́mbẹ̀ náà ni àlejò ni wọ́n jẹ́mbẹ̀ wọn ṣùgbọ́n tán fẹ́ bèèrè pé ká mọ́ sòdé ká mọ́ ṣe òkú rápẹ́lẹ̀ ni kò dá àtọ́nà àfàjà ìlíyà ni kò dá ká mọ́ sòkú nítorí yóò wá rí sí ẹmẹ́ni ẹ̀dẹ̀ bá ṣe sàárà fún kùnì àsàárà ò lè sàárà dùn ṣe torí pé sàárà òkú àti tí ò ṣe tòkú kò ṣe kíni ó yàtọ̀ kí làwọn ibi ṣe sàárà àfòkù kò sí tá a lè fi ṣe sàárà àfòkù káàná mọ́ tún ṣe àṣejù a lè fóúnjẹ ṣe a lè fowó ṣe a lè fa sọ̀sùn ní tíyẹn bá ní ìdì lámọ́dé kíni a mọ́ fi ń ṣe tí ò níjọ́ tí ò ṣe kíni tí ò níjọ́ ẹ mọ́ obi tí àṣà bá rìnyàn dé o ẹni tẹ́yẹ kú fún tí ó ráyè lọ bí iṣẹ́ oní ẹ̀nẹ́tún ní ó gbọ́dọ̀ wówó yóò wà lọ jẹ gbèsè ṣebẹ́ tó bá fẹ́ ṣe sàárà yóò lówó lọ yóò wà fẹ́ni tí ò ní ìwọ tó kúkú fún wọn wà lọ jẹ gbèsè àwọn ará ọjà yìí táwọn ń lọ ọjà tó ń lówó lọ́wọ́ àwọn wàá jòkó wọn tó wà jẹun sàárà kọ́lẹ̀ ń ṣe wọn ayíwa ẹlòmíyìn sàárà nẹ́nẹ́ ṣe sàárà nẹ́ ṣe láyìn kan wá gbéra látẹ̀kọ́ yìí ń lọ abẹ́kúta ń lọ ọ̀yọ́ wọ́yọ́wọ́ mọ́tò ọ̀yọ́ ọwá gbé ráìsì tẹ́kì ewé kan fún wọn pẹ̀lẹ́ràn kan ọwá ní sàrá owó tó fi wọ́n mọ́tò tí jówó sàrá lọ òde ló wá ìmọ̀ iye tàbí fún wa nílé ní tọ́nìtì irú ọ̀rọ̀ dáwà náà sọ ilé fún wọn ní nǹkan kò nídìí kọ sọ jáde náà nídìí owó yìí ọgbẹ́ kó jẹ́ ni bàbá rẹ̀ ọlẹ́lẹ́ni àkótọ́ ẹnìkan lásán òun àtọmọ rẹ̀ kódà mọ́ sàdúrà fún àdúrà mọ́ jẹ́ tiẹ̀ pé kó mọ́ báta ní kó mọ́ bàbá rẹ̀ fọ́tó kó gbogbo ara sílì ti jọ ẹni tó rí àbọ̀ ẹran ẹni tó ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀yẹ sáàmù pọ́ ń se nǹkan òun wá ń sọ pé ní ayọ̀ wọ́n ti ẹ̀fọ́ alágbèjẹ ẹni tó kọ́lé gàgàrà ẹ̀tẹ́ tó gbogbo ọ̀lọ́ pè tẹ́nàtì ni wọ́n kọ́lá dẹ́nu mi máa ti ṣe ilé aláwùsá ó lè pe gọ́fúnà ṣé gọ́fúnà náà tó wá jẹ sàárà òde le tó bá ọ̀rá láì ní ládùúgbò yín ẹ máa wo nǹkan ó yẹ pé ní ẹ̀gbọ́n lówó lọ kábúrò mọ́ ní ẹ̀gbọ́n ah, èmi ò lówó lásìkò tẹ́fẹ́ sí ah olóò ní ọlọ ya náà o ah <laughs> tó bá gbọ́ ni káyí pé five thousand torí pé tó bá fún àbúrò ẹ tí ò ní o kú ọ wá rẹ ọ̀sẹ̀ sàárà ọ̀tún ṣe kíni ọ̀tún ṣe ẹbí ládá méjì wọn gbà ọkà wọ̀ká búrò rẹ̀ olówó lásìkò yẹn ọba pẹ̀tà bàbá lágbẹ́já ibiṣẹ́ owó lọ lásìkò gba 20,000 yíwá àti yáwó pẹ́lẹ́ pé bàbá yẹn tó kú ní ẹ̀lọ́bí sàárà fútọ̀ kan sọ wọ́n kẹ̀rọ pọ̀ fún olówó lásán ni bọ̀tí ọdún lọ sọfá ìwọ ní 20,000 lọ́wọ́ sọfá búrò pé kọ́dà bó ṣe 10,000 wà yá náà ni ó wá kí ni yá eléyìí kò ní ládàá kankan tí yẹn ti bá ti ń ṣe yẹn mọ́sí ní àṣẹ kọ́là ń ṣe wọn ẹ̀ta bá ṣe lọ́nà tó tọ́ ẹ̀rí ó dẹ̀ ẹjọ́ oúnjẹ kọ̀sì kó owó lóúnjẹ kí lọ fún fún wọn sàrá lè gbóúnjẹ fún wọn ní ọgọ́ yẹn sára bọ̀ lọ́nà tó tọ́ mọ́rọ̀ pé tó bá ti jẹun ọtí jẹun tí ò da ṣùgbọ́n sọ lẹ́tọ̀ sẹ́ni ẹ ṣe lọ́nà tó tọ́ ṣùgbọ́n ètò pé gbogbo èèyàn àtẹ́ńtẹ́ fi ń pa àtẹ́ńtẹ́ fi ò pa tó ń gba sí àtọ́sọ́dòdó táwọn aláfa ń sọ bí gbígbà pé lé ń jó ẹ̀rí lọ́nà ìrú jáde irú yẹn òde lẹ́ ń ṣe kárí mi tó wà ń bẹ́ kèsì bọ́lọ̀ ṣe ní aṣẹ́nu wàláwàlá naam kọ́lọ̀ wọ́n sábà san àwọn ṣéèkì wa lẹ́sàn dáadáa ìpènisá kíyèsí díẹ̀ tábà wà nílùú ìjókòó báyìí tábà wà gúnsìn one o'clock ó ti lò one o'clock kọ́ ni zoro wọlé o wà á rí pé zoro ti wọlé already ara àwọn ọmọọṣẹ́ àwọn adigun lẹ́yìn kan wá gbọ́ pé wọ́n ti pèrún sọ́ra àwọn náà wọ́n ń pèrún àwọn náà dìde no àsìkò zoro la ṣiṣẹ́ kíni la ṣì wà kò tí ì kọjá wọ́n wá ní bàbá tí ń dìde níbàyí mọ́ lọ lé o mọ́ bánu lé yín mọ́ṣáláṣí orísun báre níbí ní central mosque tó wà nínú baálẹ̀ compound níbí wọ́n á kí zuri wọn ní one thirty ẹ jẹ́ ká jọ lọ síbẹ̀ ká kí zuri wa kó ní ká lọ́kọ́ wá sí náà dáyé lọ́lé. ẹni tó bá dìmọ̀ pé òun fẹ́ bá ń bò mí náà tó mọ́ta ago tí wọ́n ń kírun bẹ́ẹ̀ ó lè máa lọ kí ṣe dandan o àpolówó mọ́ṣáláṣí o kó má dìgbọ́n tó ń polówó mọ́ṣáláṣí kan bí òde wọn o so kọ́lọ̀ ọba kó jẹ́ kí ìta gbọ́ kó ṣe wá láǹfààní kọ́lọ̀ kó سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته